وكل ضلالة في النار ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ṣé kò tọ́ láti mú orogún pẹ̀lú ẹ̀ níní bí gbogbo àwọn ọ̀nà tí ó ti yẹ ká ṣe ọlọ́run ọba lọ́kan ọjọ́ nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba ní àbí nínú àwọn orúkọ àti ìròyìn ọlọ́run bá ní àbí nínú àwọn iṣẹ́ ìjọsìn tí ọlọ́run bá lè kíra pa wá láṣẹ ká máa ṣe fún òun ọlọ́run bá lè kan ṣoṣo ni ọlọ́run bá yìí kò tọ́ láti da orogún papọ̀ mọ́ ọlọ́run bá kò tọ́ láti gbé kò tọ́ láti fi ẹnìkan ṣe akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run bá nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí àti jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjì sí ọlọ́run bá ní. àwa tọrọ àlékún kí ọlọ́run bá àti àánú ọlọ́run bá torí ajẹ́jẹ́ tó ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ní anábì sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí à eléyìí tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa hakikatu sufiya pàápàá kí ni wọ́n ń pè ní sufi gangan kí ni wọ́n ń pè ní sufi báwo la yẹ fẹ́ gbọ́ yé kálíbà mọ irú ìlànà tí a rìn kálíbà mọ irú ojú ọ̀nà tí afẹ́rẹ́ ta fẹ́ rìn láti fi sìn ọlọ́run ọba nítorí pé nínú Islam oríṣiríṣi ojú ọ̀nà ni ó ti wà ń sìn táwọn ẹ̀ là kalẹ̀ fún àwọn èèyàn wa láti máa fi sìn ọlọ́run ọba eléyìí bá ń ṣe dédé hadithu al-iftiraq hadithu tí ó ń sọ fún wa nípa ìpín yẹlẹyẹlẹ tí ó tẹlẹ sí aluma nabi sallallahu alayhi wa sallam anábì ní iftaraqati yahudu ala ihda wa sab'ina firqa àwọn yahudi ọ̀nà mọ́kànléníàádọ́rin òun ni wọ́n pín sí seventy one òun làwọn yahudi pín sí àwọn yahudi sì ní ìjọ kan ní tó ẹ pé wọ́n ti ṣáájú wa kọjá lọ ìjọ anabi musa alayhi salatu wa salam eléyìí ní ìjọ tí ó pọ̀ lẹ́yìn ìjọ anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà torí nínú àwọn anabi ọlọ́wọ́ bá tí ó rí èrò jù tó rí ọmọ lẹ́yìn jù lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òun náà anabi musa alayhi salatu wa salam. وافترقت النصارى على على اثنتين وسبعين فرقة أنا بلا والنصارى توا وليتي وتوا يهودي تويا wàhálà sàlámù ọ̀rọ̀mùtìlá wàrúkàtù tí wọ́n ya kọ́ yapa sí àwọn àdéhùn ọlọ́wọ́ba àwọn òfin ọlọ́wọ́ba tí wọ́n yapa sí ọlọ́wọ́ba àdékẹ́lá gbé ìjọ mi ìdìdí lẹ́yìn wọn òun náà ìnà sọ́ọ̀rọ̀ ọlọ́láwọn náà tó pín anábì sallallahu alaihi wasallam náà tó pín sí seventy two. وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة àwọn àlùmọ́ tèmi ànábì náà ń pè sọ́nà seventy three pínpín tiwọn yóò tún pọ̀ ju yahudi àti nasara lọ. kulluha fi nnar illa wahida ànábì ní gbogbo wọn pátá táwé yìí inú nẹ́ni wọn lọ àyàfi ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo péré nínú àwọn àjọ táwé yìí nìkan òun náà ni ó là èyí làbí sọ pé ìlànà tó pọ̀ làwọn èèyàn ti là kalẹ̀ lónìí fún àwọn èèyàn láti fi ṣe Islam ọ̀dọ̀ wa báwo la ṣe mọ ìlànà ẹyọ kan oṣù tánàbí ni yọ̀ọ̀dà yẹn ṣe rí wípé ọ̀rọ̀ wa wàláhì ọ̀rọ̀ tí inú ewu láwà ó yẹ ká máa gbìyànjú gan nínú ìlànà seventy three ẹyọ kan lọ́dà inú seventy three bóòrò yìí fẹ́ mú ibọ́ nínú seventy three ẹyọ kan péré kì í ṣe inú méjì mẹ́ta lọ́sọ̀ pé ẹyọ kan rẹ̀ à ọ̀rọ̀ yẹn láàrin méjì sí mẹ́ta rẹ̀ à níwọ̀ ẹyọ kan ti nínú seventy three tó bá mú ilé kìí ṣe òun tó bá mú tọ̀hún kìí ṣe òun omú tọ̀hún kò ṣe òun ó wà mú seventy two báyìí mú kú mu ló mú ẹyọ kan péré. ẹ ọmọ òun sànù wa àwa tí a wá rí báyìí tọ́ ẹ pé ní ewu ńláńlá yìí ìlà tí ń sẹ̀mí ìlà tí ń sọ ìlà tí ń jí àwa òun fúnra wa látún wá ń fọwọ́ tá di tàdí mẹ́sìn ọlọ́run ba. ilé ìgbà ọlọ́run ba ni kí wọ́n sọ pé inna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wassaakum bihi la'allakum tattaqun. ọlọ́run ba ni inna hadha sirati ọlọ́run bá ní eléyìí dájúdájú eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run ọba tó dúró tọ́ ewu ọlọ́run ọba àlejò láàrin ìfà sí inú nítorí pé iṣẹ́ ọ̀rọ̀ rẹ ọlọ́run ọba àlejò láti àkádà rẹ pẹ̀lú irinṣẹ́ ìkan ọ̀rọ̀ nípa ìnà ọlọ́run ní dájúdájú láì sí èméjì mẹ́ hàdà eléyìí ìlànà wọn ọlọ́run ọba àlejò láti náwó tí ń jọ́nà àlejẹ́lá ń tẹ ìṣàrọ̀ tọ́lọ́ ọba àlejẹ́lá ń tọ́ka sí ìlànà tó jẹ́ ìlànà tọ́lọ́ ọba tọ́lọ́ ń kàn nípa tọ́lọ́ ń dájú sáká gbogbo aláwọ̀ pé ìlànà ti jàre àti ìdíngbà o àbí gbogbo aláwọ̀ bẹ́ẹ̀ ìlànà kọ̀ọ̀dìrí àti ìdíngbà ni gbogbo aláwọ̀ bẹ́ẹ̀ ìlànà ṣàbìlíyà kò tí ì déngbà yẹn lẹ́kṣibandíyà ò tí ì déngbà yẹn gàìsàníyà ò tí yẹn kò tí ì dé ńgbà ní lọ́wọ́ ìlànà àwọn kọ̀wárì kò tí ì ti ti ń jẹ́bẹ̀ ìlànà àwọn ṣíyà kò tí ì ti ti ń jẹ́bẹ̀ o. tẹ́lẹ̀ kan sọ pé ṣíyà ni ìlànà gidi. a bẹ̀rẹ̀ pé nígbà tó náà bá a lè kẹ́rẹ́ ṣe ìṣàrọ̀ pé inna hadha sirati mustaqima ojú ọ̀nà ìgbà náà bá tó tọ́ lélẹ́yìí sí ìlànà ṣíyà ti ń yẹn. ìlànà àwọn jahmiya ti ti ń yẹn àwọn ìlànà kan lọ́wọ́ bá àlékẹ́lá ń tọ́ka sí òun náà ìlànà nẹ́bí sallallahu alayhi wa sallam inna hadha sirati mustaqima ọlọ́run dájúdájú eléyìí lójú ọ̀nà ìbí ọlọ́wọ́ bá tó dúró déédéé tọ́wọ́ bá àlékẹ́lá ní ká máa bèèrè nínú suratul Fatiha pé ihdina siratal mustaqim ọlọ́run bá fi wá ma ojú ọ̀nà tó tọ́ ọlọ́run bá àlékẹ́lá wá náwó ojú ọ̀nà ń sí wa nínú suratul Nisa pé inna hadha mustaqima ojú ẹ̀nà ìmọ̀ náà ọba tí mo ní kẹ́ máa bẹ ìmọ̀ náà ọba lórí ẹ̀ nínú suratul fatiha òun rèé o àtẹ̀bí ẹ̀rù ọ̀rọ̀ ni ẹ tẹ̀lé wala tattabi'u subul ọ̀rọ̀ ni ẹ mẹ́tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pọ̀ ni fatafarraqa bikum an sabili kọ́mọ̀ lọ́mọ ìyá apá kúrò lójú ẹ̀nà ìmọ̀ náà ọba fatafarraqa bikum an sabili kọ́mọ̀ lọ́mọ ìkú lójú ẹ̀nà ìmọ̀ ọba tí mo nà ká sí yìí. ذلكم وصاكم به ọlọ́run ní eléyìí báyìí làwọn ọlọ́run bá ń ṣe ní wàsíyà fún yín àsọtẹ́lẹ̀ ọlọ́run bá nìyẹn ẹ̀dọ́ bẹ́ẹ̀ mọ wàsíyà ọlọ́run bá ذلكم وصاكم به لعلكم تتقون kẹ́lẹ́ bá jẹ́ ní tí ó payọ̀ ọlọ́run bá. ẹ ojú ọ̀nà yìí ọlọ́run bá sàlàyé rẹ̀ tó kílẹ̀ àgàn ìdínà siratal mustaqim siratal olójú ọ̀nà tí ọlọ́wọ́ bá olójú ọ̀nà àwọn èèyàn tí ọlọ́wọ́ bá àlékà ti parí ìdẹ̀ra ìlú lórí. àwọn wo ni ọlọ́wọ́ bá àlékà tó sàlàyé wọn náà nínú sọ́rọ́tù sọ́rọ́tù àdìsá. ọlọ́run wa yóò tó ẹ̀yìn lẹ́hà wa rọ̀súlà gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń tẹ̀lé ọlọ́wọ́ bá ti ń tẹ̀lé lànà tọ́lọ́wọ́ bá àti tàbí ọlọ́wọ́ bá ní irú ẹni báyìí irú àwọn tán bá rí báyìí wọ́n ti wà pẹ̀lú àwọn tọ́lọ̀ ọba àdéjọlá parí ìdẹ̀ra lé lórí tọ́lọ̀ ní ká máa tọrọ ojú ọ̀nà wa nínú Suratul Fatiha fawulaika ma'a alladhina ẹ ti wà nínú wọn nìyẹn ti wà nínú jọ wọn nìyẹn fawulaika ma'a alladhina na'ama Allahu alayhim minan nabiyyin ojú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́ ojú ọ̀nà àwọn Abubakar ni Siddiq lẹ́wọ̀n yẹn ojú ọ̀nà ìyàwó mọ́rúnyàmù lẹ́wà yẹ ojú ọ̀nà ìyàwó Aisha lẹ́wà yẹ as-siddiqatu bintu siddiq فأولئك مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء أما تكون شهيد دون ولا والصالحين أتوالي وحصل أولئك رفيقا إذا أنت يقول إلا نتنقي واسي إلا نعوان نبي الله ìlànà àwọn Abubakar ní Siddiq ìlànà àwọn aṣuhada bíi Umar ibn Khattab ìlànà àwọn aṣuhada bíi Uthman ibn Affan ẹ bíi Hamza bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú ẹ̀rẹ̀ tí wọ́n ẹ as-salihun ìlànà àwọn là ń pè wọ́n sí wa hasuna ulaika rafiqa ọlọ́run àwọn dá ní rafiq wọ́n dá a ní ẹni téèyàn máa ń bá rìn wọ́n dá a ní ìjọ téèyàn máa ń wà pẹ̀lú. so ọlọ́run bá lè anabi sallallahu alaihi wasallam sọ pé wàtàtà fẹ́ríkù hàbí umma ila salati wa sab'ina firqa àlùmọ̀ yìí ló pè jọ pé kullu hàbí náà kullu hàbí náà illa wahida gbogbo wọn inú náà wọn lọ àfijọ́ kan tuntun. wọ́n bí abẹ́ mi rí pé man hum ya rasulallah wo ni jọyọ̀ kan yà ìròyìn ànábì sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ ń jọ yẹ o gbogbo ẹnikẹ́ni tí ìròyìn yìí bá ti ń wà lára rẹ̀ òun láwọn sọ̀kọ́ wà lójọ ẹ̀ mankana nínú nínú nínú nínú ìgbà wákà ànábì ní humul jamaa hum aljamaa àwọn ní aljamaa kàlókèrè aljamaa ẹnu gbogbo àwọn àfáà sunna kò yí pé aljamaatu òun náà ni àwọn sọ̀hábà àwọn náà ni asawadu al'azọm السواد الأعظم كما لو كاترا كتاكو ني شرح السنة للبربهاري نفجي بجتري تري شرح السنة للبربهاري ابرو تمو سويبه وهم الجماعة وهم السواد الأعظم أو الصحابة الجماعة تنبي ويباي أو السواد الأعظم كلمة وأما يبقى الجماعة نينو رواية متصلة يهوني من كان على ما ana عليه اليوم yawm wa ashabi gbogbo ẹnikẹ́ni tó bá wà lórí nǹkan tí yàn nẹ́bi wà lórí ẹ̀ lónìí alùsùnà nìyẹn wa asahabi wal jamaa ẹ̀rìndẹ̀ á ní alùsùnà sí wal jamaa àwọn sọ̀hábà náà ní jẹ́bẹ̀ tó rà ní ìjọ ẹyọ kan ṣoṣo yẹn eléyìí tó dá wa lójú tó dá wa lójú tí ò sí iyèméjì bẹ́ẹ̀ ni kò sí sófin nínú wọn.

lima ògìní kọ̀ yìí kí ló dé tí àwọn tóbi jẹ́kọ̀ wọn ló gbé wá ó ní torí pé ànábì mọ̀ wípé kò sẹ́ni kankan tí làákàyè rẹ̀ gbé tẹ́sí rẹ̀ gbé ẹ́ tó ju òun lọ ni tòun gán mọ̀ pé àwọn sọ̀hábà làákàyè wọn ò gbèrú aburú bá ní wàláyé amadu jẹ́ ẹni kúkú ọmọ tí ń sọ o òdodo náà sọ o torí pé tí a rí àwọn sọ̀hábà làákàyè tí wọ́n mọ̀ kọjá kó gbé dọ̀tí làákàyè tí wọ́n mọ́ ọlọ́run ti fọ̀ ọ́ náà kọjá kí wọ́n máa gbégbékúgbé wọ́n dị gbégbékúgbé tí wọ́n dèdè ńtọ́lọ́ ọba àtàlẹ́ ìbádẹ́kẹ́ gbé ni wọ́n gbé ẹ̀tí nǹkan. ìlànà táwọn awa yi wa wa ń gbé àwọn ìjọ kan pé ní àwọn àwọn báwọn yìí. ẹ̀rọ àwọn onímọ̀ ìtìjáde yàtọ̀ sóní tó láwọn ò ní láyé táwọn ibi kú dákútà àwọn òsè Islam. tí àwọn nì tí wọ́n ṣe Islam ilé tó dá wa lójú tí ò sí èméjì mbẹ ni pé wọ́n ṣe Islam wọ́n dẹ̀ rí ṣe wọ́n ṣe Islam Ọlọ́run bá ti gbà lọ́wọ́ wọn tó bá jẹ́ pé wọ́n ṣe Islam tí wọ́n ṣe rí àwọn ojú ọ̀nà yìí tí wọ́n rìn lànà súfì táwọn yìí àjẹ́ sí pé wàsíàna máa wàsíàhù ẹ́ dédé ibi tí àyè gbà wọ́n jọ làyè gbà wá náà rí àjẹ́ pé yẹn lè ṣe islam dáadáa tí ó gbádùn islam tí ó sì bọ́nà ọba pàdé dáadáa láì máa ti jẹ́ súfì àwọn tá wí yìí àwọn tá wí yìí wọ́n ṣe islam láyé wọn àgbọn tí ń jẹ́ sófẹ́rí islam sì gbà ṣíṣe ẹ́ gbogbo ara la mọ̀ bẹ́ẹ̀ kò yẹ báyìí sí sínú ìlànà ìjọ sí pé ìlànà tá à ń ṣàlàyé yìí ìlànà ahlu sunnah wal jamaa tá à ń pè wá sí yìí wallahi òun ni ìlànà àwọn ẹni àná òun ni ìlànà àwọn ẹni tàná gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa ti ẹ̀sìn bí àwọn ará ìjọhun bí àwọn ẹni àná ti ń ṣẹ̀sìn báwọn sọ̀hábà ti ń ṣẹ̀sìn lọ́gbọ̀rọ̀ máa ṣẹ̀sìn bá nàbì sallallahu alaihi wasallam ti ń ṣẹ̀sìn lọ́gbọ̀rọ̀ máa ṣẹ̀sìn. ṣe ibadallah eléyìí báyìí agbábẹ̀ wọlé láti pè wá sákìyèsí lórí àwọn ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ wá látẹ̀yìn ni kọ́lọ̀ wà lè tẹ́lá kó dákun kó rọ ẹni ẹnì kọ̀ọ̀kan wá fún Islam kọlọ̀wà àlekẹ́lá kó jẹ́ ká mọ òdodo kó jẹ́ ká lè tẹ̀lé kọlọ̀wà àlekẹ́lá kó jẹ́ ká mọ aburú kó jẹ́ ká lè jìnà sí kò sí lánàá kan tí òbí sí lọ́ọ̀ba tọ́lọ̀wà àlekẹ́lá yọ́nú sí tó yàtọ̀ fún ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó fi ṣe islam ìlànà èrè ìlànà tó yẹ pé ó mọ́ omi ìlànà àwọn oníṣúfì ni kò yẹ báyìí nìsín náà ibi táwa bọ́rọ̀ dé ibi táwa bá lọ òun náà ní ọ̀rọ̀ nípa alḥaqiqatu muhammadiya lọ́dọ̀ àwọn oníṣúbi alḥaqiqatu almuhammadiya pàápàá tàlíjà nàbì gangan lọ́dọ̀ àwọn oníṣúfi àti pé nínú òròrí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mbá ní kí ọmọ tẹ̀lé lànà nàbì tàná ń pè ní súfi tàná ń pè ní ànàbì àgbọ́yé àwọn méjèèjì yàtọ̀ nípa ànàbì sallallahu alaihi wasallam àgbóyà nábì àgbóyà méjèèjì yàtọ̀ nípa ànábì ẹ wàá máa wò ó nìsín ẹ wàá wò pé nípa àgbọ́yé ànábì táyẹn tó mú ìmọ̀ nípa ànábì látọ̀dọ̀ ànábì dàrẹ́ táyẹn tó mú mọ̀ nípa ànábì láti ọ̀dọ̀ àwọn ọ̀tá ànábì ní wàá ń sùn. Na a ti ṣàlàyé pé àwọn oníṣòwò wọn gbà wípé ànábì tẹ̀ ń wò yìí òun là kọ́kọ́ ẹ̀dá tọ́lọ̀ ọba àlekẹ́ ọkọ̀ dá ẹ́ wọ́n ní nítorí wípé ọlọ́run bá àlékẹ́ lájà nẹ́bì látara eruku atẹ́gùn eruku tọ́lọ́run bá àlékẹ́ lájà látara rẹ̀ àkọ́kọ́ ẹ̀dá tó ní záàtù àkọ́kọ́ ẹ̀dá tó ní záàtù tọ́lọ́run bá àlékẹ́ lákọ́kọ́ dá òun náà nẹ́bì sallallahu alayhi wa sallam. Naam, kó wá gbà yí pé ànábì yìí tọ́lọ́ ọba àdékọ́lá kọ́kọ́ dá yìí òun náà ni ẹni tí ó wà lókè al-arsh òkè al-arsh Ànábì sallallahu alaihi wasallam ló wà ńbẹ̀. náà òun sì ní ẹ̀dá tá a kọ́kọ́ dá síwájú gbogbo àwọn ẹ̀dá yòókù pátá kò yẹ wá ní sèyí. wa min nuri nabiyyi sallallahu alaihi nínú mọ́lẹ̀ ànábì yìí khalaqallahu jami'al akwad nínú ẹ̀rọ náà wà nígbà tí dá gbogbo ẹ̀dá yòókù pátá nínú mọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ bá ti dá gbogbo àwọn ó ti dá gbogbo àwọn ẹ̀dá yòókù. as-samawatu wal-ardu wal-mala'ikatu wal-insu wal-jinnu wasa'irul makhluqat sánmà méjèèjì ni ilẹ̀ méjèèjì ni àwọn màláìkà ni èèyàn ni àlùjànnú ni àti gbogbo àwọn ẹ̀dá yòókù pàápàá láti ara ìmọ̀lẹ̀ ànábì ni wọ́n ti dá wọn eléyìí báyìí jẹ́ ìròrí tani àwọn oníṣúfì nípa tani wọ́n ń pè lánàbì gẹ́gẹ́ pàápàá tani wọ́n ń pè lánàbì gẹ́gẹ́. ajẹ́ ti pé alihakikatu muhammadiya nínú àdìsọ́kan tiwọn ajẹ́ pé yóò máa jẹ́ asọ́ọ̀tù kámílà almutajasida yóò máa jẹ́ àwòrán kan tó pé tọ́já bara lè záàtì ìlàhíyà fún záàtù ọlọ́run ọba gangan ẹ̀ fún záàtù bọ́lọ́run ọba ṣe rí gangan lọ́dọ̀ ọ̀rọ̀ nìyẹn. záàtù tọ́já sí pé a lè rí a lè rí sójú yìí záàtù ọlọ́run ọba tá a lè rí sójú yìí òun náà lànà bí sallallahu irú záàtù yìí dẹ̀ ní látàn fọ́sílù and hazel wujud záàtù ọlọ́run ọba tá a lè rí sójú tá a ti pòun pé òun gẹ́gẹ́ la nẹ́bì yìí látàn fọ́sílù and hazel wujud kò lè kú lára gbogbo tí ń bẹ yìí pátápátá ṣòlóòlù nìyẹn ìtìhádù nìyẹn gbogbo záàtù yóò lè kú lára gbogbo ẹ̀dá wàá jẹ́ pé anabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ tiwọn báyìí lọ́dọ̀ ibnu arabi yìí àti àwọn mashayikhu tasawuf tó wá lẹ́yìn Ibn Arabi àti gbogbo àwọn tó ní ròrí yìí so àjẹpà nàbí sallallahu alaihi wasallam dáàtú ẹ̀ gángan òun ni Allahul mutajalli ala al-arsh òun lọ́nà ọba tó tó wà lókè al-arsh yẹn tó hàn lókè al yẹn. tàbí kí ẹ sọ nínú ìdè wọn gbà mí wípé òun ni. Súrọ́tùláhí àlùmùsọ̀rọ̀. Súrọ́tùláhí àlùmùsọ̀rọ̀. Àwòrán náà bá ti àmìnìmáì tà sí ní kékeré. Súrọ́tùláhí mùsọ̀rọ̀. Nínú súrọ̀ yìí, nínú àwòrán náà bá kékeré yìí, tà sọ ní kékeré yìí, nínú ẹ̀ ni wọ́n ti yọ gbogbo àlùmọ̀jùdá gbogbo tí ń pátá. Ẹ́ nílò ẹ̀ láti yọ. gbogbo ìmẹ́lẹ̀ sì ní látara ànábì yìí ló ti jáde kò ní báyìí sìn yìí. tó ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ bíi al-baghratul ula bíi èso àkọ́kọ́ èso àkọ́kọ́ tí yẹn ti bọ̀lẹ̀ báyìí tó yẹ sí pé òun ni èso alákọ̀ọ́kọ́ al-baghratul ula li kulli mawjudin gbogbo ẹ̀dá pátápátá àlẹ́bí ni èso àkọ́kọ́ tí gbogbo ẹ̀dá jáde látara rẹ̀ ẹ ara ẹ̀ ní gbogbo ẹ̀dá ló ti jáde gẹ́gẹ́ bí igi pẹ̀lú lẹ́yìn nínú igi yẹn ìgbà tí igi tá a gbé igi báyìí ibẹ̀ ni tẹ́ẹ̀mù ti jáde tẹ́ẹ̀mù igi ibẹ̀ ló ti jáde ibẹ̀ ni alùpùpù rẹ̀ àwọn branches igi ibẹ̀ náà ló ti jáde àwòrán àwọn ewé lára igi yẹn náà ló ti jáde pé anabi sọlá sọlá ń dá ẹgbẹ́ bí ìpìlẹ̀ báyẹn tó yẹ kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí máa jáde látara rẹ̀ ẹ àfimọ́ àwọn èso tá ń jẹ òun náà jáde ń bẹ̀ wal ashwaq wal ashwaq wal ashwaq àwọn ẹ̀gbọ́n ọ̀rọ̀ náà jáde látara bẹ̀ ẹ eléyìí báyìí bí gbogbo ah, ẹ̀dá ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ látara bíbí ànábì nìyẹn. fahakaza bada alwujudu bí muhammadin sallallahu alaihi wa sallam. lóbi jẹ́ kó wọ́n pa ànábì ní tẹ́lá ń gbọ́ táwọn olóṣèlú bá ń kọkọ̀ sídà wọ́n ní sírù lùjúd. tẹ́lá ń pè ní sírù lùjúd. wọ́n ní àṣírí gbogbo ẹ̀dá nù. yẹn ni pé àṣírí bíbẹ gbogbo ẹ̀dá lára ànábì ló wọ́n ní sírù lùjúd ni. ẹ máa ń gbọ́ ẹ eh? wọn lọ Nabi sallallahu alaihi wasallam ní sirrul wujud ìtàn gbà lérò ni pé àṣírí bíbẹ gbogbo ẹ̀dá pátápátá látara Nabi sallallahu alaihi wasallam ni yẹn kí gbogbo ẹ̀dá yẹnyẹn látara Nabi ni wọ́n ti jáde ṣẹlẹ̀ yìí báyìí wàlọ́hì àdìsọ́kà tó mú ẹ̀jáde kó ní Islam kò yí báyìí nìsín ó máa pẹ́ lẹ́yìn eléyìí báyìí lọ́nà ọba àlekẹ́lá nínú ìmọ̀lẹ́ al-arsh nínú ẹ̀rọ ti dá al-kursi nínú ẹ̀rọ wà ní gáà ti dá as-samawat gbogbo sámà méjèèjì nínú mọ́lẹ́ anabi sallallahu alayhi wa sallam náà ni bẹ́ẹ̀ náà nílẹ̀ kódà anabi adam alayhi salatu wa salam wọ́n gbà yí pé nínú mọ́lẹ́ anabi lọ́lọ́ ti dá wọ́n máa ń sọ abẹ́ ẹ̀ máa ń gbọ́ abẹ́ kí n gbọ́ pé nínú mọ́lẹ́ anabi gan lọ́wọ́ bá ní gáà ti dá anabi adam alayhi salatu wa salam bákan náà gbogbo àrọ́mọdọ́mọ anabi adam láti inú mọ́lẹ́ anabi ni látara anabi yìí òun ni gbogbo ẹ̀dá ti jáde tafarra al-khalqu wa tadarraja ba'da dhalik látara rẹ̀ ní gbogbo ẹ̀dá ti wá jáde fẹ́ẹ́ ti bẹ̀rẹ̀ sí máa jáde jẹ́dẹ̀ díẹ̀. Naam gbogbo ẹ̀dá yẹ́yẹ́ wá rí nínú àdìsọ́kà àwọn oníṣúfí wọ́n gbà yí pé pẹ̀lú gbogbo ń tá a wí ẹyọ náà ní gbogbo ẹ̀dá o torí pé ìpìlẹ̀ kan náà ni gbogbo wọn ti jáde wọ́n kàn jáde ní àwòrán ọ̀tọ̀ọ̀tọ̀ ni a jẹ́ pé gbogbo wọn pátá ẹyọ kan náà ni wọ́n. mo fẹ́ ká sọ ọ̀rọ̀ ìpapọ̀ mọ́rọ̀ tá a ti ń bá bọ̀. ṣé ìpìlẹ̀ kan ń bẹ gbogbo tá a ti ń bá bọ̀ yẹn látọ̀rọ̀ láti di al-haqiqatul ilahiyya tàbí sọ̀rọ̀ nípa wahdatul wujud wahdatul wujud àti al tàbí dórí ọ̀rọ̀ nípa ilmul batini ẹ al-aqidatu al-batiniyya táàbí lọ́rọ̀ al-haqiqatu muhammadiyya yìí ẹ̀ ń kẹ́kẹ́ ló fẹ́ jẹrẹ rí tìmẹ̀ ó ní wípé gbogbo ẹ̀dá pátápátá ẹyọ kan náà ni wa ẹyọ kan ni gbogbo ibi tí wọ́n lọ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ al-haqiqatu muhammadiyya ni pé lọ́rọ̀ ọ̀rọ̀ al-haqiqatu al-ilahiyya ni pé àtẹ̀dá àtọ́lọ́hun ẹyọ kan ni wọ́n níbi al-aqidatu al-batiniyya wọ́n fẹ́ jẹ́ ká gbọ́ yé pé gbogbo ẹ̀dá pátápátá náà ẹyọ kan náà ni wọ́n àti kẹfìrí àti mùsùlùmí gbogbo tẹ́ náà sì ni àti tẹ́ yín mẹ́rin àti tẹ́ dáadáa àbí ẹ̀kọ́ ni ẹyọ kan náà ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni níbi alhakikoti muhammadiya yìí ìdáfẹ́ká gbọ́yé náà ni pé gbogbo afárátá ìpìlẹ̀ kan náà láti jáde nítorí pàṣẹ ní sallallahu alaihi wasallam ní albazratul ula òun ni seed òun ni seed alákọ̀ọ́kọ́ seed èso alákọ̀ọ́kọ́ yẹn ni pé wóró alákọ̀ọ́kọ́ tó wu gbogbo ẹ̀ láyẹyẹ ìpìlẹ̀ kan náà ni gbogbo wa ẹyọ kan náà ni gbogbo wa. so ẹ jẹ́ ká wo àwọn nusus ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn oníṣúfí tó dálà tó tọ́ka sí gbogbo àwọn nǹkan tí mo ti sọ yìí ìkan náà àwọn àfáwọn oníṣúfí tó pè ní alkọ̀ṣáni alkọ̀ṣáni yìí òun ló ṣe ṣẹ́fù fususul hikam títí ibnu arabi tíra fususul hikam títí ibnu arabi yìí àfa alkọ̀ṣáni yìí ló ti ṣẹ́fù ẹ̀ ó ní inna muhammadan ó ní dájúdájú ànábì tẹ́ ń wò yẹ o bóyá kí n kọ́ kàná ó ní inna muhammadan awwalu ta'ayyunati allati allati ayyina bihi الذات الأحدية قبل كل تعيين كل تعين فظهر به ما لا نهاية من التعينات فهو يشمل جميع التعينات فهو واحد فرد في الوجود لا نظير له إذ لا يتعين من يساويه في المرتبة وليس فوقه إلا الذات الأحدية المطلقة المنزهة عن كل تعين وصفة واسم ورسم وحد ونعت فله الفردية المطلقة ومن هذا يعلم أن الاسم الأعظم أن الاسم الأعظم لا يكون إلا له دون غيره من الأنبياء ومن قضيته يعلم سر قوله كنت نبيا وآدم بين, ما بين الماء والطين كونه خاتم النبيين وأول الأولين وآخر الآخرين ومن أوليته وجميع وجمعيته سر قوله أوتيت جوامع الكلم وكونه أفضل وكونه أفضل الأنبياء فإنه في التصاعد وسعة الاستعداد والمرتبة ينتهون إلى التعين الأول ولا يبلغونه والتعين الأول هو محمد الذي يرجع الذي يرجع إليه جميع التعينات فهو البرزخ بين الذات الأحدية وبين سائر الموجودات ọ̀rọ̀ tí mo kà yìí a rí nínú ṣẹ́hù al-Qashani al-Fusus tó ti lórí àfùsùsù hikam títí ibn arabi ní page two hundred and sixty six ní page two hundred and sixty seven. gbogbo àrẹ̀wé tí mo ṣe yìí kéde ká tí ó ń wí mẹ́. ó ní dájúdájú ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní àkọ́kọ́ ẹ̀dá awwalu tahayyunat. òun ni àkọ́kọ́ ẹ̀dá ta kọ́kọ́ dá òun sì ní látara rẹ̀ láti mú azatul ahadiyya ẹ̀dá kan záàtù kan tó dájú òní látara rẹ̀ láti rí kọ́bílà kúlì tààjùlì ẹni pé ń fi ń bẹ síwájú gbogbo ẹ̀dá látara nẹ́bì láti mú fàzọ́ àrọ̀bíyì mọ́lá ni háyà tàbí ta'ayyunat wọ́n lára nẹ́bì ní gbogbo ẹ̀dá tí gbogbo ẹ̀dá tí ò lópin ní tí ò lópin nínú gbogbo ẹ̀dá lára nẹ́bì ló ti jáde ẹ́ gbogbo ẹ̀dá yẹ́yẹ́ tí ò lópin nì látara ta ló ti jáde o látara nẹ́bì ní gbogbo ẹ̀ ti jáde fọwọ́ yashmulu jami'a ta'ayyunat wọ́n ní ànẹ́bì yìí òun ló kó gbogbo ẹ̀dá sínú torí pé látara ẹ̀ ní gbogbo ẹ̀dá ti jáde fahuwa wahidun fardun fil wujud ànábì yìí òun náà ni nǹkan ẹyọkan tuntun ti ń bẹ fahuwa wahidun fardun fil wujud la nadhira lahu kò sí tọ́jú ànábì nínú ẹ̀dá tọ́rọ òun nìkan ẹ̀dá ti ń bẹ ẹ̀jẹ̀ yẹn níbi tí ó lọ. wọ́n ní ìlànà ẹ̀yẹ nù man yusawihi fi martaba nítorí kò sẹ́ni tó tó ànábì nínú kù kò sí ẹ̀dá náà tó tó kíni o tó tó ànábì wa laysa fawqahu kò dẹ̀ sẹ́ni kankan tó ga jù ànábì lọ illa dhatul ahadiyatul mutlaqa àyàfi dáàtù ẹ̀yọ kan ṣoṣo al-mutlaqa tí o <laughs> ọlọ́wọ́ sànù wa al-dhatul ahadiyatul mutlaqa ni pé dáàtù ẹ̀yọ kan ṣoṣo o ṣe dé. tí ò kò sí láàyè kankan tó bá ní àtúntò kọ ni pé ẹ kọ ìyáda rẹ kan lọ́wọ́ ẹ sì kọ ìyáda rẹ pé báyìí lórí òun gẹ́gẹ́ fúnra ara rẹ kò sí dè àtúntò kọ ni gbogbo lára rẹ ẹ ti gbọ́ mi yé báyìí ni pé ọba tí ò láàyè gbogbo rẹ̀ nǹkan kan ni tó yẹ sí pé kò sí fojú rí tó wà lára gbogbo ẹ̀dá tí gbogbo ẹ̀dá fi ń jẹ̀dá. òun ló ń pè ní azatu al-ahadiyatu al-mutlaqah al ọba tí a ta fọ̀mọ́ fún bí gbogbo nǹkan wàsífàtì ọba tí ò ní ròyìn ọba táwọn wí kò ní ròyìn ẹ gbọ́dọ̀ ròyìn ẹ̀ pé máa ń gbọ́ kò ní ròyìn ẹ gbọ́dọ̀ ròyìn pọ́lọ́ ọba máa ń sọ̀rọ̀ bèlè kánà bí kùránì ọ̀rọ̀ náà ni torí kò ní ròyìn ẹ gbọ́dọ̀ ròyìn ẹ̀ pọ́ wà lókè àlàárùs kò ní ròyìn gbogbo ròyìn ọlọ́run wa pátá àkídà àwọn onífẹ́ rìnlẹ̀ yìí àkídà jàmíyà mọ̀ẹ́tẹ́sílà ẹ ó ní almonezahatu àǹkúlẹ̀ tàyẹ́yúní wàsífàsìn wàsílìn kódà kò lókọ̀ọ́ ẹ̀rọ ẹ̀ka tí ń sọ yẹn wàlọ́ọ̀yì mo fọlọ́ bàbúrà ádámù ní pọlọ́ yẹn tó pé àwọn olùmọ̀jẹ́ kó wáyé pé gbogbo tí ọba ti níròyìn láyé tí ọba ti lóko kò exist gbogbo nǹkan tí ọba ti lè níròyìn tí ó sì lóko kò sí kò sí kàtí yẹbẹ gbogbo nǹkan wáta lónìí ẹwọ tí wọn àgbéjúwájú yìí oníròyìn òní pé ọwọ́ àmọ̀sọ̀kùn yìí ogun àríwẹ̀kọ́ ni. bákan náà ọwọ́ mustadir orange àbí ẹ̀kọ́ ni ó ní ìdérí ó sì ní láìlọ́rùn lára nǹkan kan sì wà nú ẹ̀ta arọ sí tí ò ní kọ́lọ̀ à ń describe ìròyìn ní abímọ̀ pé nǹkan bẹ̀ kí lórúkọ table water ìròyìn rẹ̀ ni mo ti ṣàlàyé ṣáájú ẹ̀ gbogbo tí ọba ti wá lé níròyìn tí ó sì lókọ nǹkan yẹn ádámù ni wàláì kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀. òyìn ti fẹ́ràn ìyọ́lọ́ ọba ẹ̀mọ nǹkan tó fà ní ọgbà tí gbogbo yìí náà ara gbogbo ẹ̀dá lọ́wà. ẹ̀jọ̀ nǹkan ó ní nǹkan ẹyọ kan òun ló lékè ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ó ní wà náà ọba yìí kò ní ẹ wàá sọ pé ibìkan ọlọ́run bá wà hmm, kò sí kàtí jẹ́bẹ̀ kò sí kò sí kò sí sí náà tìfún kò sí ròyìn fún. ó ní falahu alfardiyatul mutlaqa ó lóun ló ní ìjọ kan ṣoṣo tí ò gba dídè wàmín hàdà ó ní sọ yìí yóò ìlànà anna ismail ayazom láàbùmọ̀ yìí pé al ismail ayazom táwọn bàbá máa ń pè ní ismail ayazami ismail asami láyà kúrò ìlà láhù kò lè sí fẹ́ẹ̀nì kankan àyàfà anábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ lónìí àlísìmọ̀ láyà zọ́ọ̀mù yẹn anábì lónìí. dúnà ọ̀rẹ́rì yìí mìíràn àmbíyá yàtọ̀ fún gbogbo àwọn anábì tó kù kò sánábì tó ní àlísìmọ̀ ni zọ́ọ̀mù tá à ń sọ yẹn ẹ mẹ́rin kájí ń sọ gbogbo ti sọ yìí pátápátá anábì ní describe ló fi describe ọlọ́run bá gẹ́gẹ́ bíi pé nǹkan tí ò sí ni anábì gangan náà ni dáàtú yẹn ẹ̀rí mi gbọ́ yé ànábì gẹ́gẹ́ ni sáà tuyọ́ tó kọ́ lọ́wọ́ bá nìkẹ́ lánìí kò níròyìn kò lórúkọ kò ní nkankan sọ ànábì ló níròyìn ló ní gbogbo ẹ̀ òun ló sì wà lókè láàṣì ló fi jẹ́ pé ismul azam ànábì ló ní kìí ṣe kò sí fún ànábì kankan lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam wa min fardiyatihi nínú ìdọ́kan ṣoṣo ànábì tá ara rẹ̀ sí ní so gbogbo wa yìí náà òun làwọn oṣù fíìmù sọ fún mi pé ọlọ́run là nẹ́bì ànẹ́bì lọ́lọ́run ẹ máa ń gbọ́ abẹ́ kí n bọ̀ ẹ́ ìpìlẹ̀ rí ẹ́ ẹ ti bọ́ rí ọlọ́jọ́ dà fún yín bí nǹkan ṣe rí nìyẹn ọ̀rọ̀ eléyìí báyìí ọ̀rọ̀ ní gbogbo eléyìí báyìí náà ń sọ yìí á yanjú ẹ̀ pẹ̀lú ẹ̀rí ni wọ́n wí báyìí wọ́n wí báyìí wọ́n wí báyìí gbogbo wa náà dẹ̀ rí pé wàlọ́hì àwùjọ yìí la kún fún ọlọ́kùnrin wa sinú dàgbà sádàgbà sí ìlànà yìí sì ní gbogbo wa náà láti rí tẹ́lẹ̀ tó tó di pé ó ṣe záwí ó ṣe záwí ó sufi ni ó tẹ́lẹ̀ ẹ̀rẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán ní lánàá àti jẹta nìyẹn jẹta nìyẹn ó ṣe záwí ó ṣe záwí sufi ni gbogbo wa tẹ́lẹ̀ ibẹ̀ náà fi sí tilẹ̀ ládàgbà sí àwọn tó gbé islam wọ tó islam wọ bí kí ni wọ́n. tóbi ni wọ́n gbé wá ìwọ́n wùlẹ̀ já sọ́ra wọn lágbà. àmọ́ngbà tọ́lọ̀ wọn bá àdékẹ́lá ní kí ìmọ̀ tẹ̀síwájú tọ́lọ̀ ní kí ìmọ̀ máa dé ló ń kálukú jùlẹ̀ ló ń kálukú jùlẹ̀ ló ń kálukú padà ń tọ́lọ̀ wọn bá ń fi wá mọ́nà gbogbo ẹni tí ò bá tí rí mọ́nà náà tọ́lọ̀ wọn bó fi wọn náà mọ̀nà o. ẹ́ Allah kìí ṣe kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ jà kìí sọ̀rọ̀ kájọ fi nǹkan kájọ nǹkan lẹ́nu láì láì pàrọ̀ <laughs> kájọ nà mọ́ lẹ́nu mọ́ <laughs> kájọ tẹ́lẹ̀ pé so insha Allah ta'ala mo ti ń bọ̀ wá síbi hadith anabi àbí àwọn ẹ̀rí rẹpẹtẹ lórí wípé nítorí ọba ọkọ̀ dá wallahi qalamu ni. eléyìí náà nìjọ́ kan nabi sallallahu alaihi wasallam tí àwọn sọ̀hábà gbà látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam tó ẹ̀ fi kọ́ gba ìlú yìí. ó ní gbogbo àwọn àyè mọ̀ wá dẹ̀ wà lórí ẹ̀ wípé kéde kí ọlọ́run wà ní kọ́dá o kọ́dà nínú ọmọ kọ́dà lọ́wà nínú ma kọ́dà nìkẹ́ yẹn mọ̀ pé awalu tọ́lọ̀ bá àríkà kọ́dà ni alqalam kìí sàn nàbì kìí sè ìmọ̀lẹ̀ ànàbì rárá ìmọ̀lẹ̀ ànàbì kẹ̀ ìmọ̀lẹ̀ ànàbì. èyí wà nídìí. nítorí wọn bá dá gbẹ̀yìn àwọn èèyàn ni kò parí. gbogbo bí sáà gbogbo níta jẹ táàmù ọlọ́run ti dá tán kọ́lọ́n tó dá wa. kò yẹ báyìí nídìí. naam àìgbà ah, tó ń bọ̀rọ̀ lọ ó ní wàmí fàlìjì yàtì yóò ẹlẹ́mú sírù kọ́ọ̀lìhì wọ́n ní nínú ìjọkàrẹ́sọ ànábì láti máa tìrí gbólóhùn ànábì tó sọ wípé kúntù nàbí yàn èmi ànábì mo jẹ́ ànábì ọlọ́wọ́ bá wà áàdàmù bẹ́yìn ẹ̀lmá ìwà fúyì. ó ní gbàtẹ́mi ti ti ń jẹ́ ànábì ọlọ́run yẹn láti gbàtẹ́mi ti ń jẹ́ ànábì ádámù ti wà láàrin omi àti tíìn àti arọ̀fọ̀ nígbà yẹn ànábì Adamu tí ì máa jẹ́ ànábì nígbà tí ti ń jẹ́ ànábì ọlọ́ kò tí ì máa jẹ́ ti ń ànábì a máa láti bi arọ̀fọ̀ ni. sẹ́pẹ́ ń gbàdá ànábì ádámù tí wọ́n tọ́wà lárọ̀fọ̀ yẹn tẹ̀lé kò tí ì máa jẹ́ èèyàn nígbà yẹn àti ìdáńgbà ó ní ìgbà ànábì kúntù nàbí yàn èmi ti ń jẹ́ ànábì ọlọ́ọ̀ba ń mi tó bí bayna al-ma'i wat-tin kò tiẹ̀ tí ì dẹni dáadáa ó sì wà láàrin ó sì wà láàrin omi àti yẹ̀pẹ̀ ńgbà yẹn ó sì wà láàrin omi àti àrọ̀fọ̀ ó ní látara bá ti mọ ìjọ kan ṣoṣo ànábì mu ẹ̀rí nǹkan. ó ní tàwùlùwò kọ́tàmà nàbì yìí yíwá jẹ́ ìparí àwọn ànábì ọlọ́run bá bóòlù ànábì wa ti wá manage bóòlù ti wá jẹ́ tó fẹ́rẹ́ kó wá ní ìgbẹ̀yàwó ànábì ọlọ́run kí ló dé Wa awwal awali awwalin tó sì tún wá jẹ́ òun làkọ́kọ́ ẹni àwọn àkọ́kọ́ òun ni gbẹ̀yìn àwọn ọlọ́ọ̀ba ó tún wá jẹ́ ni àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ wà akhirul akhirin tó sì tún jẹ́ ẹni ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ẹ̀rọ ìgbàgbọ́n sọ wọ́n fi jẹ́ kó ni alfa and omega ni àkọ́kọ́ àti bẹ̀rẹ̀. dídó pé ànábì ti ń bẹ síwájú kádàmà tó ń bẹ òun sì ní khatamal anbiya òun ní ìgbẹ̀yàwó ànábì ọlọ́ọ̀ba gbogbo alámọ̀ bẹ́ẹ̀ òun tó wá ní ẹni àkọ́kọ́ àwọn ẹni àkọ́kọ́ òun ni ọwà ń sáfù wájú òun ní gbẹ̀yìn òun ní wájú yẹn ni pé òun ní gbogbo nǹkan nù bákan náà wà á kíral àhírí bóyá ànábì ṣe jẹ́ bẹ́ẹ̀ wà mí awwaliyatihi nínú ìjẹ́ ìbẹ̀rẹ̀ ànábì pé ànábì làkọ́kọ́ wàjàmì ìyàtìhì àti pé òun ló kó gbogbo ẹ̀dá sínú. sírù kọ́ọ̀lìhì àṣírí rẹ̀ ní gbólóhùn rẹ̀ tó sọ wípé kò tí tu jawami alkelim yìí ti mú àdìsí ànábì pàṣẹ lóṣì <laughs> wàláì wọn ti lólòkulò ìlò tó lè kó àgbákò báyà ìyá sọ pé lágbájá mẹ́rin wá ìta máa fún ọ nìyẹn pé èèyàn kan mẹ́rin wá kọ́ ní ọ̀rọ̀ ṣé bá ṣe ń lo ẹ̀rí ló ń lo ẹ̀rí àìmọye tí ó mú àyà kùránì wá tí ó mú àdìsá náà wá wàláhì yóò dẹ̀bi kó àwọn èèyàn sínú náà. Ànábì sallallahu alaihi wasallam sọ fún òde ìfà yìí pé qawmun min jildatina yatakallamuna bi alsinatina. Àwọn tá a wí du'atun ala abwabi jahannam ni wọ́n àwọn olùpèpè sí ẹnu ọ̀nà náà ni wọ́n olùpèpè sínú náà ni wọ́n inú náà ni wọ́n pèpè sí bàtàlẹ̀ ìjọba wa bí àwọn àbí arábìnrin rẹ̀ pé sífù mi lánàá ya Rasulullah ilé arábìnrin ròyìn wọn fún ajá mọ̀ wọn arábìnrin kọ́ọ̀mù méjì ẹjọ́ ti nà ìjọ kan ni wọ́n tó yẹ kí lára wa náà ni wọ́n wà mùsùlùmí náà ni wọ́n máa pàpè mọ́ra rẹ̀ méjì ẹjọ́ ti nà kódà yàtàkàlàmúnà bí alìsìnẹ́tìnà àwọn àwa náà mọ̀ sí báwọn èèyàn sọ̀rọ̀ kí láwọn wà ní pé kùránì náà ni wọ́n máa ké ọ̀rọ̀ ànábì náà wọ́n máa sọ kódà ó ṣeé ṣe kó pé lárúbáwá gan ló tún máa fi sọ yàtàkàlàmúnà bí alìsìnẹ́tìnà àrẹ́mi ni arábìnrin àwọn tá a wí du'aatu ala abwabi jahannam man ajabahum ilayha qadhafuhu fiha. olùpèpè ní wọn o tó wà lẹ́nu ọ̀nà náà jahannam tó ń pàwọ̀ yẹn kan wá wọ̀ náà man ajabahum ilayha. arábìnrin yẹn tó bá dá wọn lóhùn lọ sí ibi pèpè wọn yẹn qadhafuhu fiha inú náà ni wọ́n jù sí ọlọ́ba wa kó mẹ́. orí àwọn àtàlẹ́ mi ń sọ̀rọ̀ yìí àwọn ànábì ní fi ń sọ̀rọ̀ yìí wàláì inú náà ní ó ní ùtítù jawami'a ùtítù jawami'a al-kalima jawami'a al ọlọ́run bá fún mi ní jawami'a al ìgbà tí ó tún ń bẹ̀yẹ ó ní ìtumọ̀ ìtumọ̀ gbogbo ẹ̀dá sínú tánàbí dẹ́ ń sọ ni pé ọlọ́run fún mi ní kí n sọ̀rọ̀ ẹyọ kan sì kó ìtú gbogbo ẹ̀ tó sì parí sínú ẹ̀ ẹ̀rí sẹ́ni kan lọ́ba nẹ́mi ni ó ní kó lè fi islam qawlan la as'alu anhu ahadan ba'dak sọ nǹkan kan fún mi nínú islam tó jẹ́ sí pé èyí bí ẹlòmíì léèrè mọ́ lẹ́yìn rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá ti sọ yẹn náà ni ànábì ní qul amantu billahi thumma istaqim ẹ wo ọ̀rọ̀ tánàbí sọ yìí gbogbo ẹ̀sìn yẹn yẹn ló ti kó sínú qul amantu billahi thumma istaqim ẹ̀sẹ̀ ìrọ̀sán wàláhì tàbá bẹ̀rẹ̀ ṣẹ́lẹ̀kù hadithi gbogbo islam pátá látàlàyé pẹ̀lú hadithi ìtàn pè ní jawami alkelim yẹn jawami alkelim anabi sallallahu alaihi wasallam sọ pé utitu jawami alkelim olùwà káwọnùhù asùbọ̀lá al-anbiya jíjẹ́ ẹni tó lọ́lá jù náà wà níbi ọlọ́run ọba tó jẹ́ fa innahu fi tasọ́ọ̀rì wọ́n ti àti ìsìnàìdáàd wàlùmọ̀tàbà ó ní sábà fẹ́ máa wọ àwọn ànábì ọlọ́run ọba ní ìpele bá ṣe ga sí ìpele wọn ó jìnà síra wọn ó sì gbà yìí. yantahuna ila ta'ajjul al-awwal gbogbo pátápátá ìwá rèé níbi kan náà ni wọ́n lọ àtàájúnú al-awwal ni àkọ́kọ́ ẹni tá a dá ọ̀dọ̀ ẹ̀ gbogbo wọn lọ kò sẹ́ni tó le ga tó wàlá yablugunahu gbogbo wọn lé ní wọn lé ní wọn lè ba láyé àlẹ́ ìbáni. wọ́tà ẹ̀yúrò awwal tó tí ọba wa yí ọ dáadáa gbogbo kí wúta nkí látara ẹ̀ tí ọba yí ọ. ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ já tá wúyẹ huwa muhammadun òun náà ni muhammad alladhi yarji'u ilayhi jami'u ta'ayyunat. tó yẹ kí gbogbo ẹ̀dá kọ́kọ́ta ọ̀dọ́ rẹ̀ ni wọ́n ń darí padà sí náà ń sẹ́rí padà sí. fa barzakhu bayna adh-dhati al wà bẹ́ẹ̀ ní sáà ìlmà òjòdàt òun ni àfonífojì òun ni intermediary òun ni alàgàtà tó wà láàrin ọlọ́ọ̀ba àti gbogbo ẹ̀dá. fàhùwà albarzakhu bẹ́yìn azati ahadiyati wà bẹ́yìn sáà ìlmà òjòdàt. ànábì ni alàgàtà láàrin àwa àtọlọ́ọ̀ba kò yíra sẹ́yìn gbogbo tó sọ pátá yìí bẹ́ẹ̀ yẹn bá fi lè gbé jẹ bẹ́ẹ̀ ibi tí ó ti bára rẹ̀ ò ní dáa ibi tí ó ti bára yẹn kò ní dáa kò tí ì yẹ báyìí sìn so eléyìí báyìí ó burú gan púpọ̀ nínú ìnímọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam ló fi jẹ́ sí pé àwọn àfáà wa tó bá ń sàlàyé fún wa wípé kí ni nǹkan tó jọ́ra ẹ̀yà lórí ọmọ ẹ̀dá wo ni nínú àwọn nǹkan tó jọ́nà yẹn lórí wa tá a gbọ́dọ̀ lọ́kọ́ òun náà ni màrífàtú nàbí yíná muhammadin sallallahu alaihi wa sallam ìyẹn gbọ́dọ̀ lọ máa nàbì mu ìyẹn máa ma ànábì pẹ̀lú àwọn òròyìn rẹ̀ pẹ̀lú ìtàn rẹ̀ ìyẹn máa ma tó pé tọ́wọ́ bá ma ànábì àwọn eléyìí ó pe nǹkan mí ìlànà ànábì fún ọ. àṣekọ́tù muhammadin àná ń sọ yìí báwo ni wọ́n tọ́ ọ ṣe súnà wá sí ní dà ànábì rẹ̀ mà nígbà táwọn kan bá ń jíwèé ànábì fati ń júwe rẹ̀ yìí olóbi jẹ́ sí pé tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ròyìn ànábì ẹ́ wọ́n sọ fún yín pé ànábì nǹkan o a máa tó bá fẹ́ rìn ànábì ẹsẹ̀ méjèèjì ni máa ń gbélé kan náà kò sáà sílé láì sóńtó láì sọpọ̀ lọ ànábì ọmọ gbẹ́sẹ̀ méjèèjì yóò máa gbé lẹ́ẹ̀kan náà ni àbíkọ́tù muhammadiya lọ́dọ̀ tiẹ̀ nìyẹn lọ́dọ̀ tiwọn nìyẹn tó ìwọ ìwọ ìwọ tó ń rìn lànà súnà tó bá ní kó ròyìn ànábì ìwọ náà gbọ́dọ̀ wọn bá ànábì tí ń rìn. ìyá rẹ tó bá ní táwọn bá tó ròyìn ànábì lọ wọn là ànábì sallallahu alaihi wasallam a máa rí pàkọ́ a máa rí ẹ̀yìn tí bá ń rìn. ànábì a máa rí ẹ̀yìn tí bá ń rìn. so tẹ̀mọ̀ yìí pé gbogbo àwọn ọ̀rùn yẹn tó kódà wọ́n ní nínú mànẹ́bí sallallahu alaihi wasallam ó ní àdúnìyà gbogbo máa yé yìí nínú mànẹ́bí lọ́wọ́ ẹ́ bákan náà ilmu lawhi wal qalam ìmọ̀ nípa aláwọ̀ tó ń bẹ nínú aláwọ̀ mahfuz ànẹ́bí lọ́mọ ń parẹ́ ìmọ̀ nípa ń tí kọ́lámù kọ kádàrá gbogbo èèyàn ànẹ́bí máa gbogbo nǹkan pátápátá lànàbí ma ilmu lawhi wal qalam tọ́nà ọba àdékẹ́ ló ń wò fi ma ìdá kankan yẹn wọ́n nínú mànàbí sallallahu alaihi wasallam lọ́wọ́. kò yé nínú júùdù ànàbí sallallahu alaihi wasallam wa min júùdìkà dúnìyà darratuha. ẹ ànàbí ló ní gbogbo ayé yìí nínú ọrẹ ànàbí lọ́wọ́ kò yé báyìí nìsín ẹ̀rí yìí nínú búrúdà títí bú sọ́yẹ́rì. مولاي يصل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمن تذكر بي أهاني والله èmi ni bàbá onímọ̀jú gbogbo búdà mo ha ni ọmọ tí ń gbàgbé nísìnyí o wà láì kọ́dà bóyá mo lè kọ péjì mẹ́rin mẹ́fẹ́ bóyá mo lè kọ méjì gan ọlọ́run tiẹ̀ tí mo gbàgbé tora abẹ́ lo brain fún tọ́ da abẹ́ fi brain hàn tọ́ da abẹ́ fi hàn kájà kújàkú aha ni orin búrúdà tẹ́ ń rí yẹn ẹ̀bọ̀ wa wà nú ẹ̀ tẹ́lá o tẹ́lá ẹ̀mí tẹ́lá ò gbé ọlọ́run bó sànù wa kò so aa insha Allah ta'ala wọ́n ní àsìkò ìṣẹ́jú mẹ́wàá péré náà ti tó ti ti tún sí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́wàá ń naam lẹ́yìn eléyìí báyìí a tún rí nínú ọ̀rọ̀ àwọn oníṣúfì náà nínú tírà kan tá pè ní al-Futuhatul Makkiyya bàtọ́hùn náà ń sọ̀rọ̀ nípa anabi sallallahu alayhi wa sallam òun náà ń jẹ́ pé ọ̀rí pé anabi yìí o òun gẹ́gẹ́ lọ́wọ́ ọba tó wà lókè al kò yí báyìí nísìnyí òun lọ́lọ́wọ́ bá àlékè látọ́ wà lókè al-arsh. ọlọ́wọ́ bá yìí sì ní ọba tí ò ní ròyìn ni tá a lè ròyìn pẹ̀lú nǹkankan ni kò yí báyìí nísìnyí. ìgbà tí òun náà wà ń bọ́rọ̀ bọ̀ ó ní bada al ó ní badi'ul khalqi badi'ul khalqi al-haba. al al وأول موجود فيه الحقيقة المحمدية الرحمانية الموصوفة بالاستواء للعرش العرش الرحماني وهو العرش الإلهي أني بدء الخلق الهباء إن تبرع دقاقا أولاني أتقم تبير كداني وأول موجود فيه أقوى كنت أتأتي ما أزيت منه كتان ويه òun náà ni alḥaqiqatu muhammadiya òun náà ni anabi gẹ́gẹ́ kọ́ra ara rẹ̀ alḥaqiqatu muhammadiya tó rahmaniya ẹ̀rí kan ó ní alḥaqiqatu muhammadiya arrahmaniya ẹ̀rọ àwọn kílọ̀ kan rahmaniya nù àti kọ́mpù kílọ̀ kan rahmaniya nù ẹ̀ ọmọ ẹ̀dá kọ̀kọ́ ó ti jẹ́ kọ́ ni alḥaqiqatu almuhammadiya tó rahmaniya almawsuqatu bil istiwa ẹni tá a ròyìn kọ́ wà lókè alára sí ẹ gangan ànábì ni òun là kọ́kọ́ ẹ̀dá. àná aṣọ rahmani tó wà lókè alára sí arahmani yẹn wọ́n wọ́n ní arṣu ìláhi òun náà ní arṣu ìláhi ilé ìbáyìí ó wà nínú alfutuhatul makiyya page one hundred fifty two. naam ibadallah ilé ìjẹ́pẹ́ wa wípé lọ́dọ̀ wọn wọ́n gbà wípé anabi sallallahu alayhi wa òun ni àkọ́kọ́ ẹ̀dá òun sì ni ọba tó wà lókè àlàáṣì òun lẹ́nu tó wà lókè àlàáṣì yẹn lára rẹ̀ sì ni gbogbo ẹ̀dá ti jáde pátápátá kò yí báyìí nìsín sínú fi jẹ́ sí pé gbogbo ẹ̀dá tá à ń rí yìí wọ́n represent anabi sallallahu alaihi wasallam ni gbogbo pátápátá wọ́n represent ọlọ́run torí pé láti di ìpìlẹ̀ kan òní gbogbo wọn ti jáde eléyìí òní alhaqiqatu almuhammadiyya lọ́dọ̀ àwọn oníṣòfin inshallah ta'ala ibi náà lálàǹfààní àti dúró sí lálẹ́ yìí pẹ̀lú ògbọ́lọ́ba a máa tẹ̀síwájú lọ́la lórí àwọn àlàyé tó kù àti àwọn ẹ̀rí tó kù náà lórí ọ̀rọ̀ alhakikọ́tù muhammadiyya yìí kéde nǹkan kékeré lọ́dọ̀ àwọn oníṣòfin in tó tóbi ni wàláhi làwọn fi yìí ní tó tóbi púpọ̀ ni abẹ́lẹ́wọ̀n bá àlékẹ́ alákọ̀ọ́lọ́ba kó fún wa ní àgbọ́yé Islam ẹgẹ́ bó ti tọ́ kí àgbọ́yé ọ̀nà láì ilẹ̀ ìlọ̀ wà àlékẹ́ sọ́ọ̀tì lọ́wọ́ káàtì abẹ́lẹ́wọ̀n bá àlékẹ́ ọlá kó bùrùdù hàwa lódodo kó jẹ́ ká lè tẹ̀lé ọlọ́wọ́ bá sọ̀rọ̀ lórí fẹ́nu ọlọ́wọ́ kó fi rọ́hàn wa ní ọ̀rọ̀ kó jẹ́ ká lè jìnà sí wọn ni kára wa létí fi sabilillah tí a máa ń gbà kọ́lọ́ba àlékẹ́ lákó fi sínú mizanu hasanati wa inshallah ẹ jẹ́ kí agbóyanjú tọ́lọ́ba àlékẹ́ lábá fún wa ní ìkápá láti fi dá sí tọ́lọ́ba kí agbóyanjú kí á fún àwọn tí wọ́n máa káàkiri láàrin wa. Naam, inshallah títí di ọ̀la tí a tún máa pàdé lórí ìtẹ̀síwájú nípa àlàyé al-haqiqati muhammadiyya ilé tí a ń bá lọ lórí àgbóyà àwọn oníṣúfì aqulu ma tasma'un astaghfirullah wa lakum wa sa'iri muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdika naam. lọ́la. Wẹ́ẹ̀dì lọ́la, òní Tuesday so inshallah tó ọ̀la uh, ni wednesday tí a pàdé inshallah lẹ́yìn sọ́lá abẹ́lẹ́ nǹkan sọ́wọ́ àjọyọ̀ lọ ó tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ nìyẹn lójú dípa náà subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.